إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run fún anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó wọn bá gbogbo àwa tí à ń gbé ètò yìí pátápátá kí ọlọ́run ọba kó sì ṣe ní sábàbí ìtọ́sọ́nà fún ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú gbogbo ọlọ́run lẹ́ni èyí tí a ó tún máa gbé ẹ̀wò ó náà ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì lérí àwọn àǹfààní ọlá èyí tí ó láfiwé èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi sínú oṣù Ramadan. kí ni ọlá náà òun náà ni òru Laylatul Qadr òru abiyì òru àpọ́nlé òru yì òru ẹ̀yẹ. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ fún anáà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim inna anzalnahu fi Laylatil Qadr. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ولو باني أجد جاء ولا سؤال القرآن قال ننوسو ننور وابي قالوا لي في مريع نبي يقوتي أروابي يوا أروابي ọlọ́run ní ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ nítorí pé àwọn màláíkà wọn máa sọ̀kalẹ̀ ní òru náà àti mọ́lákù jibril wọn máa sọ̀kalẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba sáyé lérí gbogbo àlámàrí tó ní kálukú gbé síwájú ọlọ́run àlàáfíà kó máa bá gbogbo ayé o títí tálùfájà rẹ ó fi yọ ní àyájọ́ ọjọ́ náà tí a bá wo òru yìí pẹ̀lú ọlá tí ọlọ́run subhanahu wa ta'ala tó fún òru yìí á rí wípé ọlọ́run ò fi sínú oṣù kankan bí kì í ṣe oṣù Ramadan èyí jọ kan nínú in tó ń fi pàtàkì oṣù Ramadan yẹ wa tó sì ti ká mọ̀ wípé àṣì oore ńláńlá òní kọ́lọ̀ ń jẹ́ kí oṣù Ramadan bá yàn láyé tó bá wá bá ní láyé ká wá mọ rírì ìtọ́lọ́wọ́n bá kó sínú rẹ̀ lálùbáríkà tó rí bìntìbìntì eléyìí gan ni tó ṣe pàtàkì jùlọ. nínú àwọn ọlá tó ń bẹ fún òru yìí anna Allah azza wa jalla fi hadhihi layla nínú àjùlọ rẹ̀ òun náà ní pọ́lọ́n ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run sọ alukur'an karim kalẹ̀ nínú oṣù yìí kama qala ta'ala gẹ́bọ́lọ́run ọba sọ pé inna anzalnahu fi laylatin mubarakah inna kunna mundirin ọlọ́run ní dájúdájú àwa a sọ alukur'an yìí kalẹ̀ nínú òru oníbùkún òru alápọ̀nlé ńlá sọ kur'an yìí kalẹ̀ kí sì ni òru náà òun náà ni òru Laylatul Qadr eléyìí ó bu iyì kún òru yìí nítorí pé dídí alukur'an ìwé alápọ̀nlé ni ó sọ̀kalẹ̀ ní òru tàwí. bákan náà anna Allah azza wa jal عظم شأنها بذكرها وبقوله وما أدراك ما ليلة القدر ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó pàtàkì òru yìí ó sì fi ẹnu àpọ́nlé pè é nínú alukur'an al-karim nígbà tí ọlọ́run bá ń sọ wípé ta ló lè fi mọ ẹ̀rẹ́ ànábì ọlá àjùlọ tó ń bẹ nínú òru abì yìí. ẹlẹ́ẹ̀kẹta ọlá tó ń bẹ fún òru abì yìí anna al-ibadata fiya khayrun min al fi alfi shaharin laysa fiya laylatul qadr. ìjọsìn tí èèyàn bá ṣe kò ń gẹ òru lẹ̀ láti lọ́kọ́ dìrì ìjọsìn tí èèyàn bá ṣe ó lóore ju ìjọsìn tí èèyàn ṣe fún ẹgbẹ̀rún oṣù lọ pàápàá jùlọ tí lẹ́látì kọ́dírì ọ̀bà sí ń bẹ̀ gbogbo tí èèyàn bá ṣe fún dídí ẹgbẹ̀rún oṣù ní tó lé ní ọgọ́rin ọdún bàbá ní ká wọ́n tí èèyàn bá ṣe kò lè tó bí tó èyí tí èèyàn bá ṣe ẹyọkà tí èèyàn bá ṣe nínú òrùlẹ̀ látòlùkọ́dẹ̀ bákan náà nínú ọlá àti àjùlọ tó ń bẹ fún òru yìí òun náà ni wípé anal malaikata tatanazzalu fi hadhihi al-layla qila tatanazzalu bi rahmat wal barakat was sakina wọn dájúdájú àwọn màláíkà wọn ò máa sọ̀kalẹ̀ pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìkẹ́ Ọlọ́run pẹ̀lú ìyọ́nú Ọlọ́run pẹ̀lú ìbùkún Ọlọ́run òun ni wọn fi máa sọ̀kalẹ̀ ní òru tá a wí yìí fi kulli amri qadahu wa qadarahu li hadhihi sana àwọn míì tiẹ̀ ń bẹ nú àwọn onímọ̀ wọn láwọn mọ̀lẹ́kọ̀ ó máa sọ̀kalẹ̀ gbogbo àwọn èbùbù tọ́lọ́run ti pa lórí epo wá wọn máa mú wá sí ilẹ̀ ayé ọlọ́run ọba ní fíya yufraku kullu amrin hakim amran min indina inna kunna mursilin ní òru yìí gbogbo àwọn ọ̀rọ̀ ni ó máa níyànjú gbogbo àlámọ̀rí wo kádàrá òun láàmà gbọ̀n nítorí pé ọlọ́run ọba ọba tó tó ṣe eléyìí ni gbogbo eléyìí náà máa wáyé nínú òru Lailatul Qadr bákan náà anil amna wa salama yaxillu fi hadhihi laylati ala ahli iman wa taslimu malaika yatawala alayhim fiya bákan náà ìfọkànbalẹ̀ àti balẹ̀ àyà ní ó gba ògbó ilé ayé kan níjọ́ náà kò ní í sí làásìgbò bẹ́ẹ̀ sì ni kò sì ní í sí àgbọ̀nmísí omi ọ̀tọ̀ ní òru tá kódà àwọn tó bá nígbàgbọ́ nù ọlọ́run àwọn mọ̀lẹ́kọ̀ ń sàmà sálámà sí wọn ni ní àsàtúnṣá nítorí wípé oríire ńlá ni wọ́n ṣe pẹ̀lú pọ́lọ̀ ní kí Ramadan ó bá wọn láyé ọlọ́run sì ó fi wọ́n ṣe kòǹgẹ́ òru àbí náà. nínú àwọn ọlá tó tún bẹ fún ọ̀rọ̀ yìí òun náà ni hadith ètí àfa Abu Huraira tí wọ́n gbà wá ọlọ́run bá kó bá ayọ́nu sí wọn. wọn lánàá bí sọ pé man soma Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹni tó bá gba àwẹ̀ Ramadan ní ti iman àti ní ti pé ó ń tàn mọ́ gbígbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run yóò forí jìn tó bá ti ti síwájú inú ẹ̀sìn bákan náà wà máa ń kọ́ ọmọ Laylatul Qadr ẹni tó bá ṣe kòǹgẹ́ tó dìde yan náfìlà ní òru tó ṣe kòǹgẹ́ òru abiyì yìí ẹni tó bá dìde ti yan náfìlà òru náà ìmáànì waqtisaba ní ti ìmáànì àti pẹ̀lú àníyàn kó fẹ́ gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run gúfèrè aláwo máa kọ́ dá mami dànbí a ó ṣe àforíjì ògbón tó ti ti síwájú náà ẹsẹ̀ a ṣàforíjì fún gbogbo àwọn kan tá a kà kalẹ̀ yìí kò sí ti ń sọ fún wa o bí kì í bá ṣe ọlá àti àjùlọ èyí tí ń bẹ fún òrùlé látòlùkọ́dé òrùlé látòlùkọ́dé yìí kò sí iyèméjì ń bẹ òru àpọ́nlé ni nínú àwọn ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam sọ fún wa ó jẹ́ kó wípé àsìkò tá a máa wá sí kì í ṣe ìgbà tí Ramadan bá ṣe bẹ̀rẹ̀ bí kì í ṣe kí ìgbà tí Ramadan bá kù mẹ́wàá pín tolukọ anabi sallallahu alaihi wa sallam nínú hadith abu sa'id al-khudri radiyallahu anhu wọn lòdì sọlọ ní fabtaguha fil ashr al-awakhir ẹ wá oṣù òru lẹ Lailatul Qadr ẹ wá sínú mẹ́wàá ìkànnì nínú Ramadan tòyìn tó máa yẹ pé àlìmọ wáyé Lailatul Qadr nígbà tá a bá kọ bẹ̀rẹ̀ àwẹ̀ tòmọtò bá ti kú mẹ́wàá kan kí a ṣe kíni o kí a máa wá kásì máa bẹ̀rẹ̀ ọ̀hún fún àṣekù ń gẹ̀rẹ̀. bákan náà nínú ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní taharraw laylatal qadri fil witr min al-ashr al-awakhir. ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ máa wá òru abíyí ẹ wá sí àwọn òǹkà tí nǹkan méjì ò lè pín nínú ọjọ́ mẹ́wàá èyí tó bá kàn nínú oṣù rọmọbọ́ọ̀nù ìyẹn ọjọ́ kọkànlá á wá síbẹ̀ ọjọ́ kẹtàlá á wà síbẹ̀ ọjọ́ kẹẹ̀dógún á wà síbẹ̀ ọjọ́ kẹtàdínlógún á wà síbẹ̀ ọjọ́ kọkàndínlógún á wà bẹ̀. àwọn ọjọ́ tí nǹkan méjì ò lè pín nínú àwọn ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní kí á wà síbẹ̀ o. ó tẹ̀ ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé nígbà tí ó bá ti kù tí àwẹ̀ bá kù mẹ́ta ìyẹn ọjọ́ kẹtàdínlógún twenty seventh wọn lòun náà ní sábà máa já sí ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó hàn sí wa òun náà ni pé anabi alayhi wa sallam ó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé kí a má fi èyíkéyìí nínú òru pàápàá jùlọ èyí tó bá kẹ́yìn ní Ramadan ká má fi ṣeré o gbẹ̀yàn bá lásìkò kan ní ọ̀bọ̀ sí ọ̀bà bọ́ síbẹ̀ ọ̀bà lọ bọ́ sí bá mi lóbi jẹ́ kí gbogbo mẹ́wàá kẹ́yìn o àgbọ́dọ̀ dùn ní ma ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àwọn àsìkò náà. bákan náà wọ́n ní kayfa yataharra al-muslim laylatul qadr báwo ni mùsùlùmí báwo ló ṣe lè mọ òru àbí báwo ló ṣe lè mọ so láwọn àmì kan ní tí wọn fi ń dáàmà ní àbí kò ní wọ́n ní man hurrimaha hadhihi laylatul mubarakah òru yìí òru alápọ̀nlé òru oníbùkún yìí ẹni tí ọlọ́run bá dùn láǹfààní òru yìí tí ò sì kọ̀ǹgẹ́ fàkọ̀dé orí malẹ̀ khayru kullu oore tó pọ̀ tí ò lákẹgbẹ́ òun ló nítorí wọn ti pàdánù rẹ̀ yìí. nítorí pé ó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí ká sojú kòkòrò ká yé pẹ̀lú àníyàn pé a fẹ́ ṣe kọ̀ǹgẹ́ òru Laylatul Qadr nítorí pé ẹni tó bá fojú rí iná rẹ̀ tó ní àwẹ̀ tó ń gbà yìí gan-an òun ó ti tóun òun ò tún wá sí olóore míì nínú oṣù Ramadan yìí ẹni yìí ṣe jàǹbá tó pọ̀ fún ẹ̀mí ara rẹ̀ ni o ẹ jẹ́ kí wọ́n dé ká ní lẹ́mìí kí a sì sapá pẹ̀lú àníyàn wípé a fẹ́ ṣe kòńgẹ́ òru Lailatul Qadr kódà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní yakthuru min al-qiyam fi hadhihi layali Ànábì àmà wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ànábì a máa dìde ní àwọn òru mẹ́wàá èyí tó bá kẹ́yìn ní Ramadan wà á ń yà tẹ́sílẹ̀ nìsá yóò ta kété sáwọn ìyàwó rẹ̀ kò ní bá wọn láṣepọ̀ wọ̀yà ọ̀fọ̀ ahlahu ala ta'a yóò sì tún máa ṣe àwọn ará rẹ̀ lójú kòkòrò wípé lásìkò yóò ẹ jẹ́ ká tún lékún níbi ìtẹ̀láṣẹ Ọlọ́run ìwọ bàbá àtìyá náà òun náà gbé àwọn ọmọ rẹ ló ń gbẹ àwọn tó ti bàlágà àwọn ìyàwó rẹ gbogbo ohun tí ń bá yín fúnra nínú ìnira nù sẹ̀mẹ̀ yín ẹ lé àsopọ̀ yìí bóyá ọlọ́run lè fi yín ṣe kọ̀ǹgẹ́ òru rẹ láti lọ́kàn dé. ìyàwó aṣọ ọ̀gbìn ọlá àníhà qalat kánà nàbí sallallahu alayhi wa sallam wọn ní òjíṣẹ́ ọlọ́run tí kàtàkùrọ̀ bá ń bẹ fún ìdàdé tí ọjọ́ mẹ́wàá kan tó bá ti wọlé ṣàdẹ̀mí zara wà á yẹ kọ́dà ahàlà ànábì ó sì gbogbo òórùn ànábì ó fi máa yan náfìlà tànàbí wá sí fẹ́ lọ yan náfìlà yóò jí àwọn aráalé rẹ̀ ìyẹn túmọ̀ sí pé yóò jí àwọn ìyàwó rẹ̀. tí ọlọ́run bá fi ní ṣe kòńgẹ́ òru Laylatul Qadr nínú àmì tí asábà máa ń rí tí máa ń súnni mọ́ pé abóni ni láìlátul kọ́dírì ni àbò nìkọ́ níbà musa àwọn ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ nínú àwọn kata àfi máa ń kíyèsí àkọ́kọ́ nú ẹ̀ an yakuna al-jawwu munasiban wa ri'u sakina ojú sámà kò ní gbóná jù bẹ́ẹ̀ sì ni kò ní tutù jù atẹ́gùn yóò rárá máa fẹ́ nírọ̀wọ́ òun rọ̀sẹ̀ tí kò ní mú ariwo lọ́wọ́. láti ọ̀dọ̀ àfọwọ́ abdullahi abbas radiyallahu anhu ọlọ́run ọba kó bá a yọ́nú sí i wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní laylatul qadri laylatun samha talaqa la hara wala barida tusbihu shamsu sabi'ataha da'ifatan hamra wọ́n ní tẹ̀rí òru òru abiyi tí ṣe òru laylatul qadri òru kan ni tó rọra tó rọrùn tí kódà kò gbóná jù kò ní tutù jù oòrùn náà yóò fúyẹ́ kò ní lágbára débi pé yóò máa tààyàn lára nínú àwọn àmì tí a fi máa ń kíyèsí òru Lailatul Qadr nígbà tó oòrùn bá yọ a lè mọ̀ pé òru àná ni Lailatul Qadr. ẹlẹ́ẹ̀kejì àtùmánínà àtùmánínà ìfọ̀kànbalẹ̀ wàsẹ̀kínà àti balẹ̀ àyà méjèèjì yìí yóò máa wà nínú nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ táàfì máa ma oṣù òru Laylatul Qadr fayuhisul insan bitma'ninatil qalb ọmọ ènìyàn náà ó máa fura pé ọkàn ń balẹ̀ wa yajidi min shirahi sadri wa ladhatil ibada fi hadhihi layla ma la yajidu fi ghairi èyàn ò rí ọkàn balẹ̀ èyàn ó gbádùn ìjọsìn téèyàn ń ṣe láwọn òru yìí eléyìí tó ṣe pé èyàn fẹ́ẹ̀ lè má rí irú ẹ̀ àwọn ìjọsìn èyí tí ó ti kọjá lọ bákan náà oríṣiríṣi àwọn àǹfààní míì tún bẹ fún ẹnikẹ́ni tó lọ́nba fi ṣe kọ̀ǹgẹ́ òru abiyì anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fi ṣe kọ̀ǹgẹ́ tí òru abiyì yìí tó bá bá a láyé tọ́lọ́run sì ní kó náà ó ṣe kọ̀ǹgẹ́ mímọ́ òru yìí kí ni kátà sallallahu alayhi wa sallam lọ́ọ́ máa ṣe àdúrà tánàbí ni kó máa ṣe òun náà ni èyí tí òjíṣẹ́ Ọlọ́run tó sọ fún ìyàwó Aisha wípé tí òru yìí tó bá bá mi láyé eré òjíṣẹ́ Ọlọ́run kí ni nǹkan tí màá sọ Ànábì ní quli Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni máa sọ wípé ìrẹ Ọlọ́run ìwọ náà ni ìwọ lọba aláforíjìn ìwọ ba alámójúkúrò má ṣe ṣàmójúkúrò ẹ̀ṣẹ̀ mi fún mi gbólóyìn ni ìyàwó Aisha nígbà tó béè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam gbólóyìn ni anabi ni kò máa sọ lóòrèkóòrè nínú òru àbíyí eléyìí ó ní nǹkan tó fẹsẹ̀ nílẹ̀ nínú súnà anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé akínmọ yóò sọjọ sọlọ anabi yìí ni ọba subhanahu wa ta'ala ló rán sí wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ ṣùgbọ́n tá a bá wo àwùjọ wa lénìí a máa rí oríṣiríṣi ìṣesí àwọn ènìyàn tó bá ti di wípé òru Lailatul Qadr ò wọlé nínú àwọn a máa ń rí òun náà ní kí àwọn ènìyàn kàn máa ha envelope nínú àwọn sísítà máa ń rí òun náà ní kí àwọn ènìyàn kí wọ́n pàtẹ ìjókòó síwájú mọ́ṣáláṣí lẹ́yìn ìṣáì àbí lẹ́yìn tàràwì tí wọ́n jókòó ẹnìkan ṣe wá sí àwọn kan kà má díò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú ìlànà eléyìí tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tànàbí mu wa lérí wíwá òru laylatul qadr torí pé ní tó bá ń ṣe eléyìí ó ti takò sunna ti anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sì ti takò àgbékalẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam ona sì sọ nọrọ rẹ̀ man gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé ní anabi sallallahu alayhi wa sallam wa onítọ̀ ni yóò là afa alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di addu alayha bin nawajid gbogbo ẹnikẹ́ni tó bá ti dirọ̀ ma sunna anabi sallallahu alayhi wa sallam àti sunna àwọn khulafa ar lórí àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ irú onítọ̀ náà lẹ́ni tí yóò ṣe kí ni lẹ́ni tí yóò là látara àdílé ní tí a ń pè ní òru Laylatul Qadr yìí nǹkan tí ó ṣe pàtàkì ni tó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a ṣe ojú kòkòrò rẹ̀ a sì ṣàlàyé fún wa wípé ànábì sallallahu alayhi wa sallam ó ní ká máa wà sí àwọn òǹkà nǹkan tí nǹkan méjì ọ̀bà lè pín ká máa wà síbẹ̀ tá a bá ti ń wà síbẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run yóò fi wá sí kòǹgẹ́ rẹ̀ àbí ká sáàmù gbogbo ọjọ́ mẹ́wàá ká fi máa bẹ̀ lọ́hùn gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe ìtìkáf so yóò rí pé yóò dà wá lójú wípé èyàn sàkó sí ọjọ́ kan nínú ọjọ́ tí a pè ní òru Laylatul Qadr ikhfa'u Laylatul Qadr òru Laylatul Qadr yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ma fi òru yìí ó fi pamọ́ fún wa òun ló fà á tànà bí òfin sọ wípé ìjọba yìí ni òru Laylatul Qadr nítorí pé ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ni ọba ṣe gbogbo nǹkan ní tìtorí ni ìbá ṣe pé a bá mọ òru pàtó tí ilé látọ̀dọ̀ kọ́dọ̀rì ni ó súnmọ́ káwọn èèyàn ó mọ̀ṣẹ́ ẹ̀jẹ̀ káàfù wálé ni kódà ó súnmọ́ kẹlòmíì ò má gbá àwẹ̀ torí pé yóò máa kíyèsí pé ọjọ́ wo ni òru náà bọ́ sí òru tó ṣe wípé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ṣùgbọ́n lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó fi òru yìí pamọ́ kódà fanabi wa muhammad sallallahu alayhi wa sallam débi kwana bí ọwọ́ alẹ́sọ̀fọ́ àlẹ́wọ́mọ rẹ̀ pé jọba yìí eléyìí la fi ń sọ wípé gbogbo àwọn tí wọ́n ń sọ pé dandan wo ko on twenty three onílàtọ̀ kọ́dírì àbí twenty seven kò sí ẹ̀rí kankan fún eléyìí turukpọlọ wọn ba subhanahu wa ta'ala òun ló mọ ọjọ́ òun ló sì máa sìkò tí o máa ń fi òru yìí sí pípa á mọ́ kó bàa lè jẹ́ nǹkan wúrí kó sì lè jẹ́ nǹkan tí ó máa gbẹ wá ló ń gbẹ láti lè ṣe kíni o láti lè súnmọ́ ọlọ́run ọba púpọ̀ àti láti lè pọ̀ nínú ìjọsìn nínú oṣù yìí eléyìí ni ọ̀rọ̀ anabi sallallahu alayhi ọlọ́run inni kharajtu li ukhbirakum bi laylatil qadr fatalaha fulan wa fulan farufi'at ay rufi'a ilmuha wa asa an yakuna wa asa an yakuna khayran lakum faltamisuwa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni mo jáde níjọ́ kan àníyàn mi ni kí mo fẹ́ fún àwọn sàábí nírò ìjọ tí òru Lailatul Qadri yóò jẹ́ ìgbà tí mo jáde sí wọn àwọn méjì nínú wọn wọ́n ń ṣe fanfa ìfanfa tí wọ́n yìí ni mo kọ́kọ́ mójútó mo bá gbàgbé àsìkò tí ọlọ́run pé òru Lailatul Qadri ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam anabi ni gbàgbé tí mo gbàgbé rẹ̀ hùn mo nígbàgbọ́ wípé oore ni ọlọ́run subhanahu wa ta'ala ló fi ṣe fún yín o faltamisuha ẹ yá rí i pé ẹ̀ ń wá òru Lailatul Qadr náà ìmọ̀ ọwọ́ òru Lailatul Qadr yìí oore tó tóbi fún àwa àtàjọmọlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a sì fi rinlẹ̀ fún wa wípé òru Lailatul Qadr ó yàtọ̀ sí ètò ìkówójọ torípé ẹlòmíín lẹ́nu ẹ̀rí tí wọ́n gbàgà síta lọ́sàn-án gan wọn làwọn ṣe látòlù kọ́dìrì èèyàn wà á béèrè pé ṣe nàhárù kọ́dìrì ni àbùsùn jẹ́ bẹ́ẹ̀ torí pé òru abiyì ń tá a fi máa mà ń tá a fi máa ṣe kó gẹ́rẹ́ ìjọsìn ni kì í ṣe pẹ̀lú lò kì í ṣe pẹ̀lú jó bẹ́ẹ̀ sì ni kì ṣe pẹ̀lú ìmọ̀ apara ẹni lẹ́rìn-ín lọ pàdé òru látòlù kọ́dìrì pẹ̀lú ìjọsìn fọlọ́n lẹ́ni tí ó wọ ìtìkáf ẹni tí ò bá sì sí ní ìtìkáf gbogbo mẹ́wàá kẹ́yìn yóò di ṣòkòtò rẹ̀ ní gírí ní gbogbo òru yẹn yóò jí nínú ilé rẹ̀ kò ní fi kankan falẹ̀ bó ti wọlé ọmọ. eléyìí ní ìlànà eléyìí tí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó mú wa bá wa o ó sì tún fún àwa létí wípé man qama laylatal qadr imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min dhanbi. gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kó ṣe kò ń gẹ́ kó jí ní òru Laylatul Qadri ní ti iman àti pẹ̀lú àníyàn kò fẹ́ gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run gúfèrè lọ́hùn máa taqaddama min dambi gbogbo nǹkan tí ó bá kù nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá tó ti ṣẹ̀ síwájú Ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò forí rẹ̀ yóò fi jìn irúfẹ́ onítàn eléyìí dé kóyọ wa wípé àṣé oore ńlá òní Ọlọ́run ọba subhanahu wa ta'ala ló kó sínú òru Lailatul Qadr oore ńlá lọ́lọ́run ọba kó sínú oṣù Ramadan ẹ wá wo ìkẹtọ́ lọ́run ọba ṣe fún wa ẹnikẹ́ni tẹ́lẹ̀ bá wa bọ́mọ lọ́wọ́ oore tó pọ̀ ló bọ́mọ lọ́wọ́ ẹ̀san tó pọ̀ òun ló bọ́mọ lọ́wọ́ àǹfààní tó pọ̀ òun ló bọ́mọ lọ́wọ́ eléyìí ló fà á tó jẹ́ kí tí Ramadan bá ti fẹ́ bẹ̀rẹ̀ a ti gbúdọ̀ ní ìpinnu a sì gbúdọ̀ ní àfọkàsùn wípé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo nǹkan tí ń jẹ́ ìjọsìn àti àwọn aṣẹ́ àṣegbọrẹ èyí tó sodo sínú oṣù Ramadan àní fi kankan falẹ̀ a sì ní í ṣe ọ̀rọ̀ jú bó ti wulẹ̀ ọmọ lórí kankan tí a bá wá kíyèsí báyìí a rí wípé ààwẹ̀ náà ó ti ń súnmọ́ ogún díẹ̀díẹ̀ tí ó bá sì ti di pé ọjọ́ kan lé ní ogún báyìí náà ló ti lẹ́tọ̀ọ́ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe ní itikaf ká ti wọnú mọ́ṣáláṣí ká kórajọ nínú ilé ọlọ́run lẹ́yìn tí ó mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kò sí láì fi ń bẹ́ o wọ́n lè kọ́ lóyún àlátìlé tó ti yé wa báyìí kò sí láì fi bẹ́ẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ tó ń ṣe itikaf a lè ràn wa lọ́wọ́ a lè kúnra wa lọ́wọ́ kódà a lè kọ́ra wa ní ẹ̀kọ́ ní tí ò bá yé wa tí a bá ń bẹ nínú itikaf kásáré pé gbọ́n tá a máa sọ àbẹ́kọ̀ tá a máa kọ́ra wa ó ní ìbáṣepọ̀ pẹ̀lú nǹkan tá a torí ẹ̀ tá a fi jókòó àìsọ itikaf àìsọ di ilé ọjà àìsọ itikaf àìsọ di ilé òwò àìsọ itikaf àìsọ dìgbà táwa máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú gbogbo ẹni tó bá ti lọ sí etikaf ó gbúdọ̀ lánìyàn wípé òun fẹ́ lọ sin ọlọ́run subhanahu wa ta'ala òun sì nígbàgbọ́ wípé ọlọ́run ọba yìí yóò san lẹ́sàn yóò sì gba ìjọsìn òun. àwọn kan wáyé náà nìkan tí a fẹ́ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé nítaǹpin ní alẹ́ etikaf fún wa a sì ti ṣàlàyé òru Laylatul Qadr ọlá nínú oore èyí tí oṣù Ramadan tó kó wáyé léyìí tí ò sí nínú oṣù míì bí kì bá ṣe oṣù Ramadan yìí abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ àwọn sí olóore tó ń bẹ ní Ramadan ọlọ́run kò fìrọ̀ wá lọ́rùn láti lè ṣe o gbogbo àwọn nǹkan tí yóò mú wa tá ó fi lòdì sífẹ́ ọlọ́run ní oṣù Ramadan yìí abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́mọ́ṣà ìgbéwájú náà sí i kó fún wa láǹfààní láti lè kóra dún nílé ọlọ́run lẹ́ni tó bẹ̀ lọ́run ó sì fún wa láǹfààní